ṣì ń lẹ́ńbẹ̀ ohun gbogbo èèyàn tí ń bẹ lórí ìkàlẹ̀ ẹ má yìí tí ìgbé kúrò níbẹ̀ nítorí bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ a máa mú ní mẹ́lọ mẹ́lọ ẹ̀yin o àlejò wa pàtàkì náà náà ṣì wà níkàlẹ̀ nítorí ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ orúkọ wọn ò yí padà Adébímpé Babájídé náà lórúkọ wọn láti ìlú Nàìjíríà ń bí náà kọrinkọrin ni wọ́n olùkọ́ ni wọ́n mm. kódà Eh, musicologist ni wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ni onímọ̀ ìjìnlẹ̀ nínú ètò kákọrin wọ́n méjọ̀ nínú iṣẹ́ ohùn ní ohùn fọ́ìsì hmm. nínú músíìkì músíìkì. Eh, ẹ ọ ó ti ń lọ náà nìyẹn abala education ládé yìí abala ẹ̀kọ́ àmàyànnà hmm. náà kí ló ń ṣẹlẹ̀ báwo ló ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ nípa iṣẹ́ orin tí ó jẹ́ agbọn tí àwọn dìbò nítorí láwọn nǹkan tó ń gbèmí nínú mi ò mọ̀ bóyá ọ̀rọ̀ ń gbé wọn náà níkùn ó pọ̀ gan ẹ jẹ́ bẹ̀rẹ̀ báyìí ká máa mu lẹ́bẹ̀lẹ́bẹ̀ ẹ̀yin o ẹ dákun iṣẹ́ orin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí àwọn tó ń kọ́ iṣẹ́ orin nílé ìwé tí wọ́n kọ́ ọ jáde ǹjẹ́ ó tiẹ̀ ní àwọn ibi tí wọ́n ti lè ṣiṣẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe tán bóyá nílé ẹ̀kọ́ yunifásitì nílé ẹ̀kọ́ polytechnic mm-hmm. àbí àwọn tó lọ sí ẹ̀ka ti olùkọ́ni ti NCE ǹjẹ́ ó tiẹ̀ láwọn ibi tí wọ́n ti lè ṣiṣẹ́ àwọn agbọn tí wọ́n ti lè ṣiṣẹ́ pọ̀ pàtó. bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti lè ṣiṣẹ́ pọ̀ mm-hmm. ó pọ̀ jaburata a ní rárá a máa ní tó igba. Hmm. Ah, ó yá ẹ bá wa yànnà náà díẹ̀ ńbẹ̀. nínú igba yẹn ìpele márùn ni mo máa fún wa mm-hmm. márùn sí mẹ́rin ìpele àkọ́kọ́ ẹni lè lọ into sound production ẹni yẹn lè lọ into education ẹni yẹn lè lọ into being an artist ó kàn fẹ́ máa kọrin ó máa ṣe track track òun fẹ́ focus ni ẹni yẹn lè lọ sí into media kó máa bá wọn ṣe music analysis kó máa gbọ́n àwọn orin kó máa ṣàlàyé ẹ̀ apọn tó kù ẹni yẹn lè lọ sí into constructions construction bí ká kọ́lé. rárá o bí ká ṣe àwọn iṣẹ́ àwọn ohun èlò fún iṣẹ́ orin bírú jìtá mm. bírú bí nǹkan àwọn tó fi ń kọrin mm. ó lè lọ ó lè máa ṣe microphone ó lè máa ṣe flute ó lè máa ṣe oríṣiríṣi wọn pọ̀ lọ́bẹ̀. ẹ má bínú èmi ti ẹ̀rọ pé ẹnjìníà ló máa máa ṣe gbogbo àwọn microphone àwọn báwo ni ẹni tó ṣe music. nítorí òun ló mọ production tó fẹ́ gbọ́. ẹnjìníà mm gbogbo nǹkan tóun mọ̀ ni wípé kóun ti tò kọ́tò wáyà mọ́ra wọn kọ́tò wáyà mọ́ra wọn so tó bá dún kan ó lè má mọ ibi tó dún lọ but ẹni tó ṣe tó ní ìmọ̀ nípa orin á lè sọ ilé yìí ní ilé ìdá àbí kò dá. ó dà nígbà tí ẹ wà nílé ìwé wọ́n ní bí èèyàn bá fẹ́ ṣòwò fún haúsá yóò ní sosiori ẹ̀yin sì ti débẹ̀ ẹ ti dọ́hùn ẹ ti bọ̀. ẹ dákun kí ni àwọn kùdìẹ̀kudiẹ tó máa ń kojú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ kọ́ iṣẹ́ orin nílé ìwé ó pọ̀ àkọ́kọ́ ni òbí mm-hmm. nítorí bí ọmọ bá jáde ní ilé tó lóun lọ ṣiṣẹ́ orin tóbi ò bá gbárùkù tí ọmọ yẹn á fẹ́ fìdí ẹmi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn òjíṣẹ́ ọlọ́run àti àwọn ẹ̀gbọ́n tí mo ní tá a bá yọ ọwọ́ wọn kúrò nǹkan tí bàbá àtìyá mi fẹ́ rí òun ní pálí mm-hmm. ọpẹ́lọpẹ́ ìmọ̀ràn àti ìfẹ́ tán fi hàn mí pàápàá jùlọ àìní ìtẹ́lọ́rùn máa ń pa àwọn ọmọ tó ṣiṣẹ́ orin nítorí èyí ni mo fẹ́ ṣe èyí ni mo fẹ́ ṣe ọ̀nà pọ̀ wọn ò mọ nǹkan tó fẹ́. jack of all trades. Hmm, hmm. nígbà tí èèyàn fẹ́ kọ́ irinṣẹ́ bíi tó lé lóríwó ah. lẹ́ẹ̀kan náà bóyá nítorí ó gùdùnú eléyìí ó tún fẹ́ kọ́ eléyìí ó tún fẹ́ kọ́ eléyìí at the end of the day zero ni gbogbo ẹ̀ ìyẹn pé ó gbọ́dọ̀ ní ikùn wá gbé kan àwa mọ̀ labo. lábọ̀ lábọ̀ lábọ̀ lábọ̀ lábọ̀ ṣùgbọ́n ó gbọ́dọ̀ ní bó tiẹ̀ ní mọ̀ rárá ó gbọ́dọ̀ at least bóyá instrument kan àti minor kan àti major kan. ọ̀rọ̀ lẹ́yìn pé ká kọrin ǹjẹ́ ẹ̀yin ó tiẹ̀ tún lóhùn míì tẹ́ tún lè ṣe nínú ohun èlò bóyá ohun èlò tẹ́ lè tẹ àbí tẹ́ lè fọn àbí tẹ́ lè ta. mo fẹ́ràn jìtá púpọ̀ nítorí ó jẹ́ àpótí mi sí hmm. mi. inspiration nígbà míì tí mo bá ń là ń kọ́kọ́ kọjá tí n bá fẹ́ gbé orin yẹn wá látòrí tí mo fẹ́ tó bóyá nínú ìbínú àbí nínú àdùn hmm. tí bá ti gbé tí mo jókòó tí ò sí ẹnikẹ́ni ní àyíká àti àyíká mi tí mo yan ní ìkànnà bí ẹ ṣe sọ iṣẹ́ bẹ̀rẹ̀ ni. ẹ má ẹ wò <laughs> àlejò wa ò fẹ́ sáré béèrè ìbéèrè kan ni ìkọ̀ọ̀kan wà àwọn kan wà tó yẹ pé wọ́n kọ́ orin ni àwọn míì wà tó pé ẹ̀bùn ni mm-hmm. àwọn míì tó lọ kọ́ nílé ẹ̀kọ́ àti àwọn tó ń ní ẹ̀bùn rẹ̀ kí ni ìyàtọ̀ rẹ̀. àti pé kí ni ìbáṣepọ̀ tó tún wà eh. láàrin méjèèjì. Mm-hmm. ibi tí màá ti bẹ̀rẹ̀ ni wípé professionalism speaks louder mm-hmm. ẹni tí ò kọ́ kò lè ṣe bí ẹni tó ń kọ́ ṣe ṣe tẹ bá jẹ́ ń sọ nípa ẹ̀bùn ẹ̀bùn níbi tó rí dé ẹ̀kọ́ rí ohun gbogbo. Mm -hmm mo ní ẹ̀bùn kí n tó lọ iléèwé gíga nítorí mo jẹ́ ọmọ ẹgbẹ́ akọrin nílé nínú ìjọ wa ṣùgbọ́n nígbà tí mo dé iléèwé gíga mo mọ̀ wípé mi ì mọ̀ nǹkan kan nítorí mo tún bá àwọn èèyàn tó yẹn pé wọ́n jù mí lọ ní ẹgbẹgbẹ̀rún ọ̀nà hmm. mo nílò láti farabalẹ̀ mo mọ àwọn ọ̀gá mi nínú iṣẹ́ ohun tó jẹ́ wípé wọ́n tọ́ mi sọ́nà nígbà míì màá kọ́ dáadáa wọ́n á tún máa sọ fún mi pé ìkọ́kúkọ ni mò ń kọ hmm. àwọn èèyàn tó ń gbọ́ mi ta wọ́n á máa parí wọ́n á máa pàtẹ́wọ́ wọ́n máa ní ah, orin rèé orin yìí ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n àwọn tó wà nílẹ̀ máa sọ fún mi pé kí ló kọ o ò tí ì gba five nínú hundred bẹ́ẹ̀ ni forty five jẹ ẹ jẹ̀bọ̀ pé forty five ni gbèdéke ẹ̀hẹ́ so ìgbà tó o tiẹ̀ tí ì gba forty tó o ti kí ló wá ló kí ló ń dùn nú ẹ owó wọgbónú so nígbà mìíràn àwọn àjọṣepọ̀ tó máa ń wà láàrin wọn ò ju wípé orin náà ni gbogbo àmàkọ ṣùgbọ́n àgbékalẹ̀ orin wa máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. bẹ́ẹ̀ mi bá ṣe máa kọrin sí ẹni tí ò ti bá ẹni tó kọ́ ń sìn yìí tí tí ẹ bá gbé orin kan jáde bóyá ẹ gbé orin tradition kan jáde ń sìn àbí normal contemporary songs tẹgbẹ́ jáde tèmi ṣe máa handle ẹ máa yàtọ̀ sẹ́ni tí ò kọ hmm. àti pàápàá jùlọ àlàyé tí máa ṣe fún yín nínú orin tẹ fẹ́ kọ yẹn ó máa yàtọ̀ sẹ́ni tí ò kọ tẹ bá kọrin ń sìn yìí orí mi ti boot lọ bíi mẹ́rin tó lè jẹ mo ti mọ̀ ní kòkè irú orin báyìí lórin yìí jẹ́ nǹkan báyìí ni wọn gbọ́dọ̀ lò instrument báyìí ni kọ́ lò but ẹni tí ò kọ àdàpọ̀ nira yìí. bẹ́ẹ̀ni kòríṣà ti sọ̀kalẹ̀. wọ́n mọ̀ play instrument òkú sórí ìyàwó. ẹ eh, ayé àdá. ìlú náà dà. <laughs> ẹ wọ́n ti jẹ́ ká máa yànnà rẹ̀ lórí ètò bó ṣe ń lọ bó ṣe ń lọ náà ṣì lè tó. ẹ àlejò wa ó ṣì ní béèrè torí inú mi tẹ̀ ń wò yìí ọ̀rọ̀ ní ń gbé bẹ̀ torí omi ọ̀rọ̀ ni wọ́n fún mi mu èmi náà kọ́ àfiṣe ni ẹnu yìí náà ni torí iṣẹ́ ìwé kíké náà níṣẹ́ olóbùrò. ẹ ẹ bá mi yànnà náà nǹkan tẹ́ ń sọ nísìnyí wípé ẹni tó bá ní ẹ̀bùn kó tún lọ kọ́ kó lọ kọ́ sí kó lọ wádìí ìjìnlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ sí lórí ẹ̀bùn ẹ̀ àbí ẹ ṣàlàyé torí. bẹ́ẹ̀ nítorí ìmọ̀ òpin síbì kan mm-hmm. the best student in one institution could be the dullard in another hmm. and one thing téèyàn gbọ́dọ̀ mọ̀ ni wípé ohun tó mọ̀ yẹn àwọn tó tún ti kọjá ẹ̀ níbẹ̀ wọ́n wà tó o bá ní ẹ̀bùn yẹn má jẹ́ kó má filẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ sí tí mo ṣe wà yìí mi ò tí ì ní ìtẹ́lọ́rùn nípa ẹ̀bùn mi mo sì fẹ́ mọ̀ sí nípa apọn tí mo dì mú kì í ṣe pé kí n kúrò ní apọn mi kí n lọ kọ̀ọ̀kan mi ṣùgbọ́n mo fẹ́ mọ̀ sí títí tọ́lọ́run máa fi dé. ẹ ìyẹn ni pé ìkọ̀kọ̀ wà táwọn ilé ìbò máa ń pè ní research yẹn kọ́ máa lọ káàkiri kọ́ máa dúró sójú kan ẹlòmíì wà tẹ́ pé eh, nǹkan ẹyọ kan ló máa dojú kọ títẹ̀ kó máa lọ káàkiri káàkiri. ọ̀dà nínú orin tí ẹ̀yin wa ń kọ ẹ sọ pé traditional music pé àgbà mẹ́sìrè ẹ máa ń kọ eh, contemporaries ẹ kí ni ẹgbẹ́ ẹgbẹ́nujẹ́ pé contemporaries. ẹ dada ìyànnà náà dáadáa hmm. ipa mẹ́ta ló pín sí mm-hmm. a ní art music. Mm -hmm a ní popular music mm. a jẹ ní traditional music. ẹ̀yin mọ̀ yànnà náà. ṣe rí art music yẹn mm. òun ni orin táwọn ìbò máa ń kọ mm. tó jẹ́ oní classical tẹ́ ń pé ọmọ ń gbèwé kọ́ ni. àgbékọ àgbékọ wọn wọn mọ wọn mọ bí bàtà sunkún báyìí ẹni tó ń sunkún ṣe rí popular music òun ni orin tó tó gbalẹ̀ kan jù nínú popular music láti ní jùjú fuji gospel àpàlà hip hop Ah. afro gbogbo orin tẹ́ bá ti fẹ́ ń bẹ̀ ẹ̀ rí ń bẹ̀ ṣùgbọ́n under traditional music folk music nìkan la ní London ìyẹn hmm. ni pé bí orin àwọn ọmọ sọ̀tàn sọ fún àwọn ọmọdé báwọn hmm. ọmọ àwọn asítò ń tọ̀kẹ́rẹ́ jómijó mo wá jà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn. owó lè mọ̀ ètò àìsàn ah, ah, ọmọ ìjọba <laughs> sọ́ọ̀tì ẹ̀ mọ orin àlọ́ ìyá ìyá ta kò wálẹ̀ o àlìjẹ̀ǹjẹ̀ kíjẹ̀ ìyá ìyá ta kò wálẹ̀ o ẹ̀dọ̀ orin kí ni yóò darí orin traditional mm. orin tí a ti àánú mm. bí ajá ajá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀ kò fẹ́ tó o bá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀ kò fẹ́. <laughs> ó tiẹ̀ lólórin kan wọ́n máa ń pè ní ṣe beautiful nubia. beautiful nubia wọ́n máa ń sọ tó máa ní ìlú o ṣé ìyẹn náà traditional. Eh, eh. traditional music nìyẹn. ẹ eh, ẹ o ti yé mi báyìí ẹ o ẹlẹ́kùn ìgbà tẹ́ ẹ ṣetán ẹ̀yin tẹ́ ẹ méjọ nínú orin tó jẹ́ pé ohun orin gangan lẹ lọ kà ẹ̀yin gan lẹ mọ ibi tó rin parí sí ẹlẹ́kùn kí ni ẹ wá ṣe ní ìdánwò àṣekágbá tí eléyìnbó máa ń pè ní project because a mọ̀ pé àwọn tó ṣe painting nísìnyí tí wọ́n ṣe ká kun ọ̀dà wọ́n kun ọ̀dà àwọn tó ṣe instrument a mọ̀ pé wọ́n fọ nǹkan tí wọ́n wáyé wọn wá fọ sórí náà lẹ́yìn kọ ní àṣekágbá. iṣẹ́ àṣekágbá mi nílé ìwé gíga orin ni mo kọ. orin wo lẹ kọ ní pàtó. mo kọ jùjú hmm. nítorí um, àkọ́rí iṣẹ́ àṣekágbà mi ni pé kí n kọrin lórí jùjú àpàlà àti contemporary pẹ̀lú àwọn orin tí mo máa ṣe fún alára mi tí mo kọ fúnra mi. ṣe é ṣe sínú cd ní abẹ́kọ̀ ah, ẹ̀kọ́ débẹ̀. gbogbo àwọn èèyàn wò mí àwọn olùkọ́ mi àtàwọn ọ̀rẹ́ àwọn olùkọ́ mi hmm. káàkiri kódà àwọn tó sọ̀rọ̀. ẹ ọ̀gánáìsì pati ńlá nù. pàà apatí ti làárú kódà kódà pàtí rẹpẹtẹ ah, gidi akuta gan lọ́dà. <laughs> ká ló ká ní mo ti mọ̀ yín gbà wọn ni ẹ̀ pé mo ń jẹ mm, fún. ẹ ẹ dákun nínú àwọn orin tí ẹ wá kọ nígbà wọn ẹ ti ẹ fún wa nìkan àwọn èèyàn ìfẹ́ gbóhùn yẹn pé ta ló lo ohùn yẹn ohùn yẹn dùn àìkó dùn. ohùn yẹn wà lórí b flat major orí àmì b flat. <laughs> iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga o. Oh. Ò bá tẹ pamọ́ṣẹ́ o. Oh. Akúkú pàdé yín lórí àmì ìdò náà ni àwọn fi eh, dẹ́yìn àwọn fi dẹ́yìn bọ̀. Eh, ó ní eh, ó ní orin kan tí wọ́n máa ń kọ́ wa nígbà tí a wà ní ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ń gbà wọn.

ẹ tẹ bá ń gbọ́ assignment ibi ni assignment wà báyìí ẹ wá síǹdì orin wọn ẹ lu àwọn lírìsì rẹ ẹ wá síǹdì ẹ sí style tẹ ti ń kọ tó style tí yín gangan. Hmm, hmm. assignment ni àsàn assignment dẹnu. <laughs> ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ ló láyé táwa yìí ṣe. ẹ mọ̀ kọ́ <laughs> ọ ti hang. ẹ jẹ́ kí mi náà tẹ̀lé ẹ̀kọ́ ló gbé mi dépò gíga o èmi ti fi pa ohun ohun fújì. ẹ̀dá kúyé ẹ̀yin òbí wa o. ó dàbọ̀ ó dàbọ̀ ẹ jẹ́ kí asáré yànnàná ẹ̀ báyìí náà ẹ fún àwọn tó fẹ́ lọ kọ́ iṣẹ́ orin nílé ìwé ẹ ti gbọ́ bó ṣe ń lọ báyìí ẹ̀yin tẹ́ fẹ́ lọ kọ́ṣẹ́ orin ẹ ti gbọ́ bí wọ́n ti ṣe sọ ẹ̀yin náà ẹ tẹpá mọ́ṣẹ́ torí iṣẹ́ la fi ń di ẹni gíga ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́sìn lẹ́ẹ̀kan hmm. tó o bá gbójúlé wọn ó tẹ́tọ̀ ni mo sọ fún ẹ fún ìwọ tó o ní ẹ̀bùn orin ká kọrin ẹ kò bá dáa kí o lọ kọ́ sí nínú ẹ̀bùn rẹ ní pàtó ẹ jọ ká tó máa lọ ẹ bá mi kọ̀ gba àwọn ènìyàn nímọ̀ràn láàárín àyà àṣẹjú pápá àwọn òbí wa ìmọ̀ràn tí máa bá gbogbo àwọn òbí ni wípé ẹ fún ọmọ yín láǹfààní láti ṣe iṣẹ́ tó wù lọ́kàn rẹ̀ iṣẹ́ orin tèmi ṣe yìí adùn mi ni ó jẹ́ ohun tó máa ń fọkàn mi balẹ̀ bí ò sówó lọ́wọ́ mi ọkàn mi balẹ̀ wípé mo ní ohun téèyàn kan ò ní tí bá ti ṣiṣẹ́ mi ni mo lè má ní àǹfààní láti rí adùn yìí so ìmọ̀ràn tí máa gba àwọn òbí wa nílé ni pé ẹ fún ọmọ yín láǹfààní láti ṣe ohun tó wù lọ́kàn rẹ̀ ní dáadáa kẹsì ràn án lọ́wọ́ ẹ má jẹ́ kó kó kó fìdí rẹmi ẹ ràn án mm. lọ́wọ́ ẹ fún ní ìmọ̀ràn ẹ gbàdúrà fún ẹ tọ́ sọ́nà àwọn ẹni gbogbo gbogbo ọ̀dọ́ àti ọmọdé àti àgbà tó fẹ́ ṣiṣẹ́ orin ìmọ̀ràn tí máa gbà wọ́n náà ni wípé ohun tó wá lọ ni kò kọjú mọ́ ohun tó wá lọ ni kò kọjú mọ́ má jẹ́ má jẹ́ ṣe ìmẹ́lẹ́ nínú iṣẹ́ rẹ gbìyànjú sa gbogbo ipá rẹ mi ì kọ́ ẹ̀kọ́ yìí lásán mo lè fọwọ́ ìsọ̀yà wípé mo wà lára àwọn tó kọ́ gbóyè dáadáa nílé ìwé gíga tí mo ti kúrò àwọn olùkọ́ mi gbogbo ìgbà tó bá sì rí mi ni máa ń jẹ́ ìdùnnú fún wọn. Hmm, òun ni ẹ ti gbọ́n yẹn ẹ̀yin òbí wa ẹ má jẹ́ ká fọwọ́ pa ọmọ wa tì ẹ jẹ́ àṣẹ kí ni gbogbo ẹ̀bùn tó wà nínú wọn ẹ jẹ́ ká bá wọn mú jáde. ẹ pápápá ẹ jẹ́ sáré pàdé ẹjọ́ olódùmarè lórí bó ṣe ń lọ lórí pápá ẹ má ì tí ì gbé kúrò.